from 0242 70 80 68 is fraud or 02444 82 81 6. I have two locations, Accra and Kumasi. Please, my friends, my Nigeria guys, my clients, be wise and shine your eyes and know the relative. Malam Zaki, Sahana, Savannah, Sakpacha, one no size. You can call me on video call and verify who is the real one. Call me on video call. Call me on video call. Hear my donation for your own sake. You know the real one. Please, I don't have any location anywhere unless Kumasi and Accra. Call me on video call. You can WhatsApp me. Please, for your own sake. I'm not begging you. I have to prove myself so that you know the really one. God bless me already, oh. My man, I'm not begging you. But I have to prove myself. Because I have a petition letter here. Report. This is a report from IGP. And this is the petition letter. So please, I'm just telling you this one for your own sake. Wherever you are, I can sit here and command money for you, my brother. I can sit here and command money and let the money appear in your room. Go to my page. Go to my channel. Please, please, please. you see what I'm doing there. you see my actions on YouTube. Please, go and check it. Right now, you see what I can do for you. I can sit here and command money for you and let the money appear in your room. Go and check it, Zaki TV. Go and check it, please. Please, go and check it right now. When you, uh, this thing, the lotto, if you want lotto number, check it very well. I can give you this number. I'll give you lotto number anywhere you dey i can give you lotto number to stake so that you win it any lotto number south africa europe anywhere please call me on 0242 70 80 68 call me on my phone 0242 70 80 68 or 02444 82816 mesrɛ baabi a wɔ bia lotto number na mɛtumi ama woatwa agye once and I anaasɛ bia wobɛɛ ma adwodwo You can firewall. Right now, you can call me. I can help you to solve it in spiritualism. Please call me on 0242 70 80 68. If you see my everything on social media, without this number is fraud. And I'll do some small action, my brother, so that you know the real one. There is a difference between Chief Malam Zaki, Sakpacha, and the others. wotiemi wotiemi so na wo san hwɛ me yɛka sɛ tumi a ɛnyame akyɛdeɛ yɛka sɛ tumi a ɛnyame akyɛdeɛ baabi a wɔbia wopɛ awareɛ wopɛ sɛ wontu kwan bɛrima bi abu nkwasea anaa ɔbaa bi abu nkwasea wotie wa ho nsuo ni nie hwɛ ɛna glass no nso ni sɛ obi abu kwasea anaasɛ ɔbaa bi abu kwasea anaa bɛrima bi abu kwasea anaa wotɔn a yɛtɔ yɛtɔ so a wohu so wopɛ like wopɛ sɛ wotu kwan sɛ mebɔ mpae no a ɛnugu so na meyɛ saa nyankomadeɛ no ɛyɛ saa prayers no a na mede akɔsi mo sei bɔkɔɔ wankasa wohu sɛ medesi mu na makata so Me kata so na mebɔ saa mpan no so a wankasa wohu sɛ nsuo mede asi mu mede si mu no mɛtɛn no no hwɛ mɛtɛn ne ntɛntɛn no wankasa bi a metɛn ne ne ntɛm ɛno nie na sɛ ebie so na nsuo no angu fam a mesrɛ ni opa no ɛbɛba mu tie ni ye nea ɔpɛ no ɛbɛba e mu okay maame kata so ɛnu e nie hwɛ sɛ mebie so a nsuo no agu fam no na maayɛ nsuo no de ama nsuo no nye na wɔanom na wɔasra yɛ obi wɔ hɔ yɛyɛ sie na yɛwɔ yɛde woɔ na yɛde fra ebi nso yɛ eh, perfume a yɛde from na yɛde ayɛ ama ebi nso yɛwɔ ɛɛ. zamzam nsuo na yɛde afrɛm na yɛde ayam eti kwan ne deɛ ɛwɔ hɔ bebree nso ndɛ no ankasa akorɔfoɔ no ti na metraeɛ akorɔfoɔ no ti i'm here because of the fraud guy that's why i don't want to do any action but if you want to see my action you want to see the real one who is the real one go on my channel zaki tv go to my channel okay you see what i can do for you you see my action, my programs, my everything. Please, for your own sake. My number is 0242 70 80 68. Without this number, is from. Shine your eyes and know the real one. Make us kasa bebree ɔhen pa ayɛ kasa yɛde yɛkasa no bɛsi ha na yɛadane akɔ awusa kasa mu bɛyɛ one minute nea yɛbɛma nkurɔfoɔ no ho sɛ yɛte awusa yi hankuri salamu alaikum warahmatullahi taala wabarakatu yɛwɔɛ na wasu sun fito suna muna makirci shi ne wasu na use pictures mu suna create fake accounts on social media youtube facebook twitter imo na na suna karban kudi mutane yi hankuri ka san kai da wake fira ka kira kan video call saboda barayi nike wanga magana ina da lansinsin da nike aiki da shi ina da lances da certificate da nake aiki da shi ina da petition letter wanda ke gwada kamar na je hal headquarters wurin IGP ya san da zama a barnan da suke yi ga na karbi ina yawo kamun waɗannan miyagun mutane ga receipt to amma wanga duka ina sanar da kai saboda kaka doki kudi ka ba wanda gaba ka ce na sayar kudi na na ba chief malam zaki sahana sabana safacewa in ba zan yi kuri ba ka san Allah ya tun daukaka ni kanka Ba neman kominka amma abin da nake nema alfarman da nake nema wurinka ka san kai da wake fira ka kira ni kan video call ka bani bayani menene damuwanki menene damuwanka batun tafiya ne batun aure ne batun wani gaddama ne menene damuwa kai ka kira kan 0242 708068 kaga komi na ba da wanga nama ba fraud ne 02444 82 81 6 ko 0242 708068 ba wannan namba ba ne fraud ne ka sani chief malam zaki ina aiki kuma shi da accra ba ni tamale yawancin barayin suna tamale yan barayi gushagu barayi yandi barayi bimbila barayi wanda ka kira shi picture na ka gani ko video na ka gani ya ce maka yana wadan garuka mai shi mai karya ni ba nora gari na ni yandi dan halalin ni yandi amma ban aiki wurin ni sarki ne daga tamale amma ban aiki tamale ni sarki ne amma ban aiki tamale sai suka dauki wannan opportunity suna take test na suna fraud waɗanda ba su san da ko waɗanda suka zama da kansu makafai ko jahilai ina sanar da kai ko ina tunasar da kai ka kai wannan mistake ka send kudin ka ba wani shege ya ci ya goma da kai kuma zan end magana na nan in ce Allah ya kare kiyaye ka Allah sare ka Allah rufa sirika ka duniya da kiyama ya Allah mu roki ka lafiya Allah ka ba mu lafiya dan aje magana na nan ya so next week da ku ji bayani kuma da ku ga action wanda ke nuna wa chief malam zaki sana sabana safajawa in ba ni ba wanda ya taimake ka in ba ni ba ba wanda zai taimake ka cikin duniyanka سوشنا عجي مغانا السلام عليكم ورحمة الله تعالى وبركاته